ẹran ẹran ẹjọ́ ka o ọfẹ́ lọ́ka ẹran lówó. wo bí ọmọ lọ́ka wọ́dà sọ kalẹ̀ kalẹ̀. ìwọ ń sunkún torí oúnjẹ àbí bẹ́ẹ̀ kọ́ yá sá gbà gbà gbà yá gbọ́ka. ọkà mẹ́rin ló fẹ́. ẹ fún lọ́kà mẹ́rin kí ni dákun jẹun tó bá fẹ́ jẹun tó bá sì máa kó jẹun kó jẹ àmọ̀jà ẹ̀. ọkà mélòó ń wọ̀ fẹ́. Ah, kí wọ́n kọ́kọ́ kó bíi mẹ́rin wá náà ká wo bí ó ti rí. ọ̀yà fóònù mẹ́rin. ẹ kó mẹ́rin wá náà ẹ bu mẹ́rin wá ẹ dákun sọ̀rọ̀. ọ̀rọ̀. Ah, ẹ kó mẹ́rin wá lẹ́ẹ̀kan náà. ọ̀yà fún lọ́bẹ̀. sonírú. wo dákun fẹ́mi náà lọ́ọ́ kájàre mi ò fi bẹ́ẹ̀ lókun nú fẹ́mi lọ́ọ́ ká mẹ́fà ọ̀fun mi ò ṣe láàárọ̀ yìí. ẹ mẹ́ran ẹran ti bí òun ẹ mú sí. kí wọ́n mú mẹ́ran sí. Mm. Mm-hmm. ó ti bu tiẹ̀ náà bá ń bu tọ̀dọ̀ mi náà. ẹran mélòó ni fún yín. sèmi fèmi fèmi lẹ́ran kan èló ni. múrí kan. múrí kan fèmi kan. <laughs> àwọn ẹran tí. Mm. gbà owó rẹ̀ tó bá ń padà bọ̀ kó wá kó abọ́ rẹ̀. àwọn mi è pè. bíbò. Ah, ah àpò kan àti múrí kan ni múrí kan orí rẹ̀ lẹ fún mi. múrí kan orí rẹ̀ ni dání fún wa ló fún ọ múrí kan orí rẹ̀ àbẹ́ ìgbọ́ra dáradára ti ń sọ lẹ́nu ni. ẹ ọ̀rọ̀ yín ọ̀wà fẹ́ yé mi sẹ́yìn náà tẹ́lẹ̀ mọ̀ pé sanwó ni. àṣé ìwà fún lówó ni àbí ò gbọ́dọ̀ ní ó polówó bó ṣe polówó tí mo fi bọ́ta ni. ẹ gbọ́ bó lẹ́yìn náà ṣe polówó. ọ̀fẹ́ lọ́ka ẹran lówó bọ́ bá jẹ́ báà ni wọ́n jẹ bí. bá a ti mọ ń polówó nù lábà wà owó mi èpè bá dákẹ́ bá mọ́wọ́ mi ò jẹ. ẹ pẹ tọpẹ ń gbà náà ìmọ̀ tó ah. bẹ́ẹ̀ ti polówó nù nígbà tó mọ̀ pé èèyàn lè ṣe nǹkan ẹsẹ̀ wá ń sọ ọ́ wá ń sọ ọ́ ń tẹ̀ lè ṣe. lákòótọ́ bá tajà fún ọ ní wọ́n gbàgbé àwa lábà àti àwọn ló ń fàgì. ẹ̀gbọ́n mi ń wà àmọ́ wọn ò fún mi lówó ọjà mi pé yàn yín. ọ̀rẹ́ wa ọ̀tá wa ẹ gbọ́ kí ló dé kí ni ìṣẹ̀lẹ̀ ń bi tẹ̀sí ń bọ̀ kí ló dé. tẹ́ẹ̀ fi fún lówó rẹ̀. Ah, yóò dáa fún ọ o bá a ṣe máa béèrè ọ̀rọ̀ nu o jẹ́jẹ́ jẹ́jẹ́ ni mo sùn lọ rí níbi tí ò ti sí nǹkan kan tá a jẹ ìwọ̀nba múrí kan tí sì ń bẹ lọ́ọ̀ mi mo níyà yìí ọlọ́ta a sì ń retí onígàrí àrò ń gàrí kó dé bọ̀rọ̀ látàárọ̀ ebi sì ti fẹ́ paluwa rẹ̀ nulẹ̀ mo sì gbọ́ tí ń polówó ipe à ọ̀fẹ́ ni ọkà o ẹran lowó o mo bá wò pé à ó fi dá báyìí náà ni mo bá pè é ó sì ta ọkà fún wa ó sì fún wa lọ́kà èmi ò jẹ púpọ̀ òun jẹ bíi mẹ́rin òun náà jẹ bíi mẹ́rin èmi jẹ bíi mẹ́fà ah, mo sì ní kó ta ẹran kan sí ó sì tẹ ẹran kan sí mo sì fún lówó ẹran. ẹ bá jẹun tẹ bá fún un múrí kan. mo bá fún un. dákun oúnjẹ èlò náírà lọ́rẹ̀. àpò kan àti múrí kan ni. Ah, gbogbo àbà ló jẹun lọ́rẹ̀ ni. àwọn nìkan ni ebi ń pa wọ́n gidi ni. ọ̀rẹ́ wa ah, ìyáálé eléyìí ẹ̀wẹ̀ so. ẹ mọ̀ ń jẹ ẹ̀bà àti ọkà papọ̀. ẹ kí wàá ń tẹ́. ẹ dákun mélòó ń tin iná. èmi ò ẹsẹ̀ fẹ́ jẹ mo bó méjì papọ̀ ni méjì tó kù sí nbẹ àyìn ń bo oyún papọ̀ náà bàbá ya. ọ̀lẹ́rì ibu ni ọ́ ṣé ebi ebi ọkọ̀ ọkọ̀ jẹ ọ́ ọ́ ti mi ọ̀bí náà ti ìyí mo gbàdú. kí ló bẹ ṣe filẹ filẹ filẹ filẹ filẹ filẹ oya oya oya fún mi. ìdè oya oya àbọ̀ ṣe jẹ́ ìdè ọ̀ṣọ́ gbọ̀ngàn. ikú ikú. tí ń ronú kọ́pà ronú tì. gọ̀lúgọ̀ tún gbére aládùn dé ká jọjọ́ wẹ̀kẹ̀ káfẹ́ yín. sáré lóòótọ́ ẹ rí ẹ̀dá rọ́wọ́ mú òun àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ níbi ìṣeré tí wọ́n ń ṣe oúnjẹ tí ẹ̀dá ń jẹ kò yàtọ̀ sí tọ́ba iyì ẹ̀dá àtàwọn èèyàn ẹ̀ <laughs> ó ju tàwọn òjòyè lọ ṣùgbọ́n kí ni àtúbọ̀tán ẹ̀dá àtàwọn èèyàn ẹ̀. bí lè sàn. bí ọ̀sán bílé san bílé san bí ọ̀sán ah, àwọn ìyàwó láti mọ o. dákun kí ni ìwọ mọ fi tiẹ̀ kí ló mọ fi díyàn lọ síná nígbà tó mọ̀ ẹ́ pé àti gbowó eré ó sì di dandan ká ṣeré ó sì mọ̀ ẹ́ pé tá a bá ṣe rìhásà kí rìhásà ó dunra dáadáa ká fi iyọ̀ sí ká fakọ sí i kò sí bá ṣe fẹ́ ṣeré lóde ó sì àmọ́ pèèyàn lẹ́ẹ̀mẹ́wàá ó dà kí ló ṣẹlẹ̀. Hmm, hmm. mo mọ ń sọ tèmi fún ọ ẹ̀dá mo mọ ń sọ tèmi fún ọ mo níbi tá a ti fẹ́ lọ rè ṣeré ìdálẹ́ ìmúlọ́kọ̀ mi ọ̀lọ́ mú lára mi ọ̀lọ́ mo ń sọ fún ọ̀gbọ́ mo mọ̀ ń ké tó mo mọ̀ ń sọ tèmi. ara tiẹ̀ ò lọ ọ̀dàlẹ̀ hmm. nígbà tí wọ́n pè wá ní àti àyín lọ sílùú òkè torí pa fẹ́ travel àbí kí ló dé tó fi lóò lọ dálẹ̀ ah nígbà tó mọ̀ ẹ́ pé ó ṣe òṣè nìsín àti gbàǹbi owó tá a fẹ́ lọ fi ṣe fún wọn lọ ó sì mọ̀ ẹ́ pé owó yìí ó gbórin ó gbé pọn dáadáa ìgbà náà ni wàá tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ ẹ́ pé kò yẹ ibì kan ló yẹ á lọ ibì kan ni ò yẹ ká lọ dákun dúró náà ṣé o fẹ́ sọ wá di ọ̀tá ajé àríṣẹ́mọ̀ṣe ni. dákun torí ọlọ́run tí àwọn yòókù tẹ́ máa gbọ́n tó ń sọ lẹ́nu rẹ̀ dúró náà ojú kí ló fẹ́ kí wọ́n máa fi wù ọ́ ìwọ tó jẹ́yàwó tèmi ó sì mọ̀ ẹ́ pé ó ṣe òṣè mi lólórí. ah ọ̀rọ̀ ẹnu rẹ ò dáa rárá. ṣé bí wọ́n leader babalẹ́kùn bàbá ẹni òjò bí ó sì jò mọ́ alágbà tí ó mú yàn kan sí òsì. èmi kọ́ ń leader èmi kọ́ ń leader lọ́wọ́ yìí owó tí a jọ gbà òun ni leader. rántí òwe yorùbá o tó sọ wípé tinú mi ni wọ́n ṣe òun ló mú gùn dáláwọ̀ kú wọ̀. wo ọlọ́run ò ní sèmi nígun tó bá mọ̀ ipò lọ ìwà àtọmọ rẹ̀ dúró àwa lọ. ṣé ìsọmọkùnrin yàn wà para rẹ̀ báyìí torí ò lè pa èmi ò lè pa èmi o Eh, eh, ara tèmi ọ̀lọ́ èmi ọ̀lọ́ ni. mo kàn fẹ́ béèrè béèrè ni kí ni rùn pa ọ. kò sọ nǹkan tí rùn pa ọ tó kó mú sókè ibi ẹni pọ́n so pa ọ kí ni rùn. ọpọlọ ẹ ní rùn pa mi. ọpọlọ mi. ẹ bẹ́ẹ̀ ni bíbí ń tí báyìí lórí bíbí ibi kò tó nǹkan ìwọ ló ń rùn pa mi. àtọpọlọ mi bá ti rùn sí ọ òní nígbà káyè tó fi kú mọnu. aṣẹnugbe aṣẹnugbe ìbí èèyàn tẹsẹ̀ mọ́lẹ̀. aláìlọ́pọlọ agbórin o mọ bó ti wọlé. ìrọ̀ ìrànù ìborí ìrànwọ́ bá rẹ ní kọrin. Eh, ẹ ẹ rí pé àwọn ará bí wọn fẹ́ràn wa ni a sì kọrin látàtàárọ̀ tá àrẹ nìkankan jáde kó ṣe ìnáwó à ń bó ṣe kọ́ bọ̀. o ò mọ̀ nítorí burúkú àti bí ìsánọ́mọ̀ ló yẹ ká ti kó èso ogun a bẹ̀rẹ̀ sí ní kọrin lóòótọ́ lọ́dún bí mo ṣe lùlù tó àti bí mo ṣe gbé orin kódà kéèyàn ti sùn kó mọ́ sununkú ibikíbi tó bá wà yóò dìde wá síta wá gbé ibikíbi tó bá wà yóò dìde wá síta wà ná wa lówó ngbò jẹ́ pọ́tọ̀ níbi tá a gbórin sí ọ̀tọ̀ níbi táwọn ọlọ́pọ̀ lọ́dọ̀ balẹ̀ ọ̀tọ̀ níbi tí wọ́n ó gbórin lọ àwọn àjàgbàjẹ́ra òfò oníradàradà ní kátáyé wọn ṣe ibì kan náà lọ́jọ́ kò sí kọ̀. afẹ́fẹ́fẹ́ afẹ́fẹ́fẹ́ afẹ́fẹ́fẹ́ ọjọ́ kò sí ti afẹ́fẹ́ afẹ́fẹ́fẹ́. ìwọ náà kọ́ òun àjàláta náà èyí ni gbé báyìí báyìí ni ẹ̀kọ́ báyìí ni ẹ ṣe èmi ni kinní kan bàbá mi bàbá mẹ́tò gbogbo ẹ̀ lọ́mọ ọkọ lọ́mọ gbé lọ́mọ lù náà kọ́ òun ada ada ada ada ò sí. àbáwọn ọmọ ládàá àdá wọn mo sì jẹ jẹ́ kó wọnú ìlú wa tó bẹ̀rẹ̀ sí ní sórí burúkú kiri dẹ́ẹ̀mọ́ bẹ́ẹ̀ ti lé wọn dànù. ẹ wo mo ti fura sí wọn mo ti sọ wọn mo sì ti mọ̀ wọ́n dáadáa ìwọ ni mo bá wí o kódà kó oògùn ni wọ́n ń lò wọ́n sì bá mi bẹ̀. kó gbé gbogbo ẹnu ẹ sàn gbé gbogbo ẹnu ẹ sàn tó ń lanu gbàgà ó ń lanu ó ń lanu bí bí gbàtà ká dà sí pẹ̀ kí ni ṣe ọ́ ná. wo wo wo wo Ògúnjìmí Ògúnjìmí lọ́jọ́kọ́jọ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ má fọ̀rọ̀ burúkú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún mi mọ́ oníranu. ṣé ìwọ mọ̀ wípé ìwọ mọ̀ wípé ó dòdì ẹ̀ bì kan ọmọ kò dòdì ẹ̀ bì kan nísìnyí lọ́dún lẹ́nu tẹ́tẹ́nu yọ̀bí la tí ìwọ ọmọ pẹ́ni tó bá fẹ́ jẹ gbọ̀ngbọ̀n ó yẹ ó di dídẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ kó tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ni ọwọ́ akànrin má pa oní a máa lùlù òfò káàkiri àárín ìlú oní ká máa lù ká máa lùlù ká máa kọrin gbogbo olùmọlù tí gbogbo ọwọ́ ti fàyà láì sọmọlé olù sọfẹ́ sọ àdó lórí ibùdó àwọn awi ọwọ ọwọ àti owó òsì níjà awi tó fi máa sọ gbogbo ẹ náà ni ìwọ iná lọ gbọ́n tán lọ mọ gbogbo ẹ tán ìwọ ni ìmọ́dòye ìmọ́dòye. ẹ wo àfi ká lé bó lẹ ṣe ránṣẹ́ ẹ yọ gidi ni bẹ́ẹ̀ bá tún ní káwọn kọrinkọrin ó lé hàn pẹ̀ náà nìyún ló tún bọ́ sí o pẹ̀ ní o a lè yẹgba tiwọn ọjọ́ a lè yẹgba tiwọn kódà tọrọ wọn bá gba kóńdó àyọ kóńdó tiwọn. ọmọ rogun ló yẹ kó yọ sí hàn ọmọ rogun ló yẹ kó yọ sí hàn. tó bá gba kúkú á fi kúkú bọ̀ wọ́n lẹ́nu á rí bọ̀ wọ́n lára á rí bọ̀ wọ́n ní gbogbo ibi tó bá lè wọ̀. ohun tí wọ́n ṣe inú mi ló wà bí wọ́n ti kó ònú lè ìwọ dámẹ́dá. tó bá ti wá múnà bá yọ dákun wọ́n jò pé rárá. o ò yáyì o ò yáyì ọ̀rọ̀ rẹ̀ rún mínú ọ̀rọ̀ rẹ̀ rún mínú o ò yáyì rárá. Hmm, dáadáa ní ìranù inú ọ̀la yan sí bíi ìtajà tara ọrùn ni náà ni bíi ìtagùn fún ọ mo kórìíra rẹ rè ah, mo kórìíra mi nífẹ̀ẹ́ rẹ̀ rárá bí kí n pa ọ́ ní ma ṣe bí. bọ́n bá ní kọ́ nífẹ̀ẹ́ yàn mí nífẹ̀ẹ́ rẹ̀ rárá bí kí n pa bí ṣe mọ̀ ṣe nínú ẹ wọ ẹjọ ẹjọ kò ẹjọ kò yín wọnú gbẹ ẹ sọ yín dọ̀bọ kẹ́ mọ tẹ̀lé. kọ́sí dẹ́nu o ti sùnmọ́ júná o ti sùnmọ́ júná bó bá dọ̀la bó bá jí ni kó sọ pé mi ò kì í sọkùnrin oníranù sàmú ọba gbọ́ gbóná dàda ti bá ọ gbọ́ gbọ́ délé. gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ ṣé o ṣe orí burúkú èmi mọ̀ kó sì tún wà láàárẹ̀ ni èmi àwọn eh, máa máa máa tẹ̀lé ọ̀ká kan sọ pé èmi náà ṣe tán kó èmi jẹ́ olówó tó fi kólù jẹ mo ṣe gbogbo náà wọ́n àkọ́kọ́ lọ. mi ì lè pàdánù gbogbo ẹ̀ kí n padà wọ́n. ìgbà tá èmi ni rékọ̀ sóò bá wa gbé. dánú rékọ̀ ilé wẹ̀rẹ̀ olórí ibú ìgbà tó yọ òǹdẹ́rẹ̀ ìgbà tó yọ léwọ̀n tí a bá rìnrìn àjò láyé. ìrìn àjò. tí a bá rìnrìn àjò láyé. ìrìn àjò. tí a bá rìnrìn àjò láyé o. ìrìn àjò. tí a bá rìnrìn àjò láyé. ìrìn àjò. olùdáyé kó máa bá wa lọ. ìrìn àjò. àṣẹ̀dá kó máa bá wa lọ. ìrìn àjò. ọlọ́run ìrìn àjò kó ìrìn àjò ká má ṣe pàdé ohun tí ó jẹ wá ìrìn àjò ọwọ́ yìí kọsẹ̀ lọ́nà ẹnu ìrìn àjò ìrìn àjò tí a bá rìn ìrìn láàyè ká ṣá máa fura ká máa fura o. ẹ dákun ọlọ́kọ̀dà. ọwọ́ àbí ọwọ́ àbí ọwọ́ ẹ dákun ẹ ṣe ẹ̀yìn ọkọ̀ ẹ kò wá ní ìsìn à ń lọ sí kíní eh, ìlú ìlú òkè ẹ̀dùkú ọ̀nà là ń lọ ìlú òkè. àpò kan lórí kíni ah, irọ́ irọ́ irọ́ abẹ́ àgbọ́ ni ọ̀pọ̀ òun ọkọ̀ jàre láì wọ bàálù. ẹ̀fìn ọ̀lẹ́ ẹ̀jẹ̀ kí ah. wọ́n bá wọn fà ẹ̀dá mọ́ bá wọn fà. àá ah, fún yín múrí márùn-ún ẹ̀ wá gbé àlọ́ ẹja ṣe bí àwọn èèyàn yín náà ní olórí wa ṣe ẹ̀ nílọ tó kọ̀ wá sí báyìí. ẹ lájókòó wa jẹ ọjà yìí o lájókòó wa jẹ ọjà yìí. ọdún ọjà yìí wọn tó. aláde wọlé sáájú. nígbà tí kò ya wèrè sọmọ bọ́gà ló wájú ẹwọ nù ọkọ ẹwọ nù ọkọ ẹ má kàkọ ẹwọ nù ọkọ. ó yá ìlọjà ó yá wọlé wọlé. Ìyàbá ni ìrìnàjò láyé, ìrìnàjò ìyọ̀bá. dẹ̀yìn lẹ́yìn mi. dẹ̀yìn. abínú ẹni dẹ̀yìn lẹ́yìn mi. dẹ̀yìn. abínú ẹni dẹ̀yìn lẹ́yìn mi. dẹ̀yìn. òun gbé wá sílé ayé. dẹ̀yìn. ó máa yàtọ̀ sí tiẹ̀ o. dẹ̀yìn. ìpín mi yàtọ̀ sí tiẹ̀. dẹ̀yìn. ẹ̀dá mi yàtọ̀ sí. bàbá rẹ̀. kárí kárí èmi ni ìtọ́jú. ìwọ ni ṣé ò sí. abalẹ̀ ẹ̀yin àgbà náà lẹ pa òwe ẹni ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ àmọ́ báyìí ojú ni kẹ́ bá wa mú tó o. kí ló dé. àwọn dẹ̀ǹdẹ́ ni o àtàwọn yòókù rẹ̀ wọ́n ti sí pàpà lọlé àwọn ẹ̀dá. kí ni wọ́n ní wọ́n ṣe fáwọn. lórí òrùn tó wọn lẹ̀ náà ni wọ́n ní ká forí lẹ̀ fáwọn káwọn làwọn nílùú káwọn máa kọrin lọ. Ah, ah, ah, olè mọ̀ ń dà àwọn ọmọdé yìí láàmú. ṣé wo lè gbájúmọ́ ṣé oko wọn kọ́ máa ṣe ni wọ́n ti wá gbalé àwọn ẹ̀dá lọ báyìí. ibẹ̀ ni wọ́n wà. ẹ ẹ̀dá ò sí nílé àwọn ti rè dálẹ̀. àmọ́ àmọ́ ẹ ẹ ń bọ̀ ń bọ̀ kí n má fi wọn lára balẹ̀ kán mọ́ lọ balẹ̀ jẹ́ mọ́ lọ́wọ́ ń bọ̀ jẹ́ ń tọ́jú kí n yí padà. èèyàn bá rìnrìn àjò láàyè. ìrìn àjò. tí a bá rìnrìn àjò láàyè. ìrìn àjò. tí a bá rìnrìn àjò láàyè o. ìrìn àjò. tí a bá rìnrìn àjò láàyè. ìrìn àjò. olùdáyé kó máa bá wa lọ. ìrìn àjò. àṣẹ̀dá kó máa bá wa lọ. ìrìn àjò. ọlọ́run ìrìn àjò kó máa bá wa lọ ìrìn àjò ká má ṣe pàdé ohun tí ó jẹ wá ìrìn àjò ọwọ́ yìí kọsẹ̀ lọ́nà ẹnu ìrìn àjò ìrìn àjò tí a bá rìnrìn àjò láàyè ká ṣá máa fura ká máa fura o ká máa ṣọ́ra ìfura lóògùn àgbà. yé àbáyọ lọ. yé mo fẹ́ lè sọ pé èrí kí àwọn obìnrin dáa tó bá èrí. tó bá ń gbọ́ èrí ní ìṣòwò. ọmọ ṣe pàdé ohun tí ó jẹ wá ìrìn àjò wọ̀nyí kò ṣe lọ́nà ẹnu ìrìn àjò. a bá rìn. ẹ wo ẹ má jẹ ntàn yìí. èní ilé ni ìnínú mi dùn ńlá yọ̀ mí kún. níjọ́ náà tí mo lálàá òun pé mo kó àwọn òbítíbitì èrò wá lu wa mo eh. ní èmi bóun ó ṣe àti yóò rí bẹ́ẹ̀. ẹ ah. ẹ eh, eh, mo dúpẹ́ fọlọ́run. máa o. aláàbí máa ṣe yóò sì sẹ́yìn. ẹ wá àkọ́kọ́ ẹ jẹ́ kọ́kọ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín hmm. tálẹ́ńtẹ́ ẹ pè nù yín o. ẹ̀yin ẹ ẹ má wulẹ̀ jà sí i mm. arábìnrin ẹ dákun ẹ dàgbà sókè. wọ́n ní ẹ dìde. Eh, ẹ ra o ẹ ra o. Eh, eh, ẹ ń tó yẹ fi sọ̀gá rè é. ìyàwó ọ̀gá ọ̀gá náà ni. bẹ́ẹ̀ ni ara ọ̀gá náà ni. wọ́n wò wọ́n lọ. Ah, ẹ wò ó ṣe rí bá a ṣe dé ìlú wa yìí mm. ìlú ayọ̀lẹ̀ yìí o. àwa náà rà pẹ̀rẹ̀. bá a ṣe ń wọlé àdéhùn ìlú báyìí àwa pẹ̀rẹ̀ ẹ rápẹrẹ ah, ìlú olóríire lẹwọ yìí o kò sí ní tẹ ẹ fẹ nílùú wa tí ò ní tóyin lọ́wọ́. bẹ́ẹ̀ni ah, èmi lẹ́yìn sẹlẹ yìí. ẹ wo ẹ wo ṣe rí tó tọ́ bá ṣe wọ̀lú yìí ara wọn kankan tó já lára ń bára àwa náà bá wọn kú. ibi tẹ ẹran wa de àjẹsẹ ju bẹ́ẹ̀ lọ. Hmm. báwa gan ṣe ń wọlé àti láwọn èèyàn gidi. Ah, ewúrẹ́ tí ì rí hmm. tó bá pẹ́ sí ní ìsìn ẹ̀ rí wọn tí wọ́n mọ̀ wọ́ lọ tí wọ́n mọ̀ wọ́ bọ̀ hmm. ṣe rí àǹfààní wà ń lu yìí o ìkọ̀ọ̀kan ìjèjì inú yín là á fọ obìnrin lé lọ́wọ́ báyìí. ẹnì kan yàrá kan. ẹyin kí ni dùnú ẹ kí ni dùnú ẹ ṣé ń gbà tá a wọ̀lú yìí ṣé obìnrin la wa sọ́ra rẹ o. ọbẹ̀rẹ̀ orí ibú ẹ ọbẹ̀rẹ̀ orí ibú ẹ gbẹgbẹgbẹ ni òṣìṣẹ́ òun sọ obìnrin gbé ọlọ́run ṣiṣẹ́ lọ tọ́ba ṣetán ta ló kó fún. ẹ dákun ẹ dákun ẹ dákun alákùnrin ẹ má ṣàṣìṣọ. bí o bá sóbìnrin ń bẹ owó ò sí ń bẹ. Ah! ẹ wò sá ọ parí ẹ wò mo ti má kojú ẹ sí ẹ sọ yẹn mo má kojú ẹ má kojú mi ọfọ o ẹ má kojú mi ọfọ o. sẹ́ẹ̀rì ẹ mọ̀ wulẹ̀ já sẹ́ẹ̀rì bí ẹwà ìkọ́lẹ̀ ẹ ti ṣeré o bẹ́ẹ̀ mo sọ fún yín ah. mo ti pèsè àwọn ibi tẹ́ ẹ ti ṣeré tó dọ́sọ̀ tó dọ́sọ̀ ẹ mo fẹ́ ẹ kọ́kọ́ lọ wá bí ẹ ti sùn kẹ ẹ kọ́kọ́ rí pé ibi tó tẹ́ yín lọ́rùn ni ẹ kẹ ẹ kọ́kọ́ ní balẹ̀ àyà ah. lẹ́ẹ̀kejì ṣe é rásọ tí mo rí lọ́rùn yín jọ náà lọ́hùn. Mm tí mo pè yín n mm. ò fẹ́ wọ̀ yín ah. àwọn aṣọ tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń rálá gbà lẹ́mọ̀ a ní mo fẹ́ kẹ́ ẹ yọ bí ọjọ́ kí wọ́n mọ̀ pé èèyàn gidi ló kọ́ wọ̀lú wa. Ah. ẹ wo ẹ wo ẹ wo gbogbo ọlátẹ wa dá wa ìjọ tàbá kọ́ fẹ́ òde fún yín pé àfọwọ́kọ́ fẹ́ kọrin báyìí tàbá sì di orin báyìí á sì orin kọ á kọrin dànù orin tí wọ́n kọ nínú ìlú yìí á kọ. ẹ jẹ́ ká kọ́ forí kí yín kí ilé náà àwọn àmì lọ bọ́ lọ́dẹ ṣèdè lọ́dẹ ṣèdè àwọn àmì lọ bọ́ lọ́dẹ ṣèdè òde ilé. ẹ̀yin ọmọ fèrè koko ìjókòó yìí mọ̀ ń dẹ́rù bà mí kí lè rí tẹ́fẹ́ bá ń sọ. ìdìgbà kọ́ ló ṣe ọkọ mi. aya mi. ọ̀rọ̀ kan ló rú mi lójú tí n wá ní kí n gbà kéèsì rẹ̀ sí. irú ọ̀rọ̀ wo. nírọ̀lẹ́ àná tá à ń rìn láàrin ìlú la bá ra àwọn àjèjì kan tó ṣẹ̀ wọnú ìlú yìí wọ́n kó lù wọ́n kẹ́rù ọ̀rọ̀ náà ò ṣáàyè mi ni mo ní pàkíyèsí rẹ̀ sí àbí. sẹ́yìn <laughs> ò ní dẹ́rù bà mí. Ah, ah. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé olórí akéwì ò gbọdọ̀ rebi bẹ́ẹ̀ ni àgbàlú ògo dọ̀rà jù ah, kí wàá láǹfààní ipò olórí yín tẹ́ fi mí jẹ iyún lèmi náà rò ni mo ṣe wò pé mo gbọ́dọ̀ ṣiṣẹ́ ọwọ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́ eh, mo fẹ́ kí ẹ kọ́kọ́ fura kankan sẹ́yìn ò mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìlú wa tutù dódòdò kò àmúpanu gbogbo ẹ̀ wá do níkanra láàrin ara wa hmm. bílẹ̀ ìbárelé àfi háì bílẹ̀ ìrẹ́lẹ̀ àfi háì kò sì ibi ní gbogbo wa ìdí nìyí tẹ́mi fi gbéra lọ lóòdì kejì tí mo fi tí mo fi rí i pé wọ́n wà ní ṣọ̀kan. wọ́n á wò pé tí n bá ṣe bí eré bí eré tí n bá kó wọn wọ̀lú wa ìwá wọn wúlò fún wa nítorí jẹ́ ẹsẹ̀ tí mo ṣe nù. Ah, ìyẹn pé gbogbo ẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ ni iṣẹ́ ah, ọmọ sí gbogbo rẹ̀ mo sí. Ah, wo o ṣe wọn ọkọ mi ìgbógun rẹ rè. Mm. <laughs> yóò dáa fún aya mi. <laughs> olórí ìfìrí kókó. nǹkan tó bá ti yá kan ń pẹ́ mọ́ hmm. ẹ jẹ́ ká tètè yanjú wọn. pé ká tètè yanjú wọn. bẹ́ẹ̀ ni. àmì ẹ̀ wá gbọ́ ká tó di pààyànjú wọn àpẹẹrẹ kan ni mo rí lára wọn ó jọ bí ẹni pé àwọn náà jẹ́ ẹ̀dá tí ìfura ṣùgbọ́n kò sí bó ṣe lè jẹ́ n ò ní lọ láì farakasa ní tí mo wá fẹ́ kẹ́ ẹ ṣe fún wọn nù ṣe rí ó jọ bí ẹni pé wọ́n fẹ́ràn ààbò àwa lè sọ ìkọ̀kọ̀ ìjejì inú wọn wá lè rí kún wọn láwọn ò fẹ́ yín wọn bá ṣe bá yín sọ náà ni ẹ jẹ́ wọn ní o kẹ́ ẹ ṣe farabalẹ̀ fún wọn kéṣù òfìsè wọn ṣẹ́gbọ́. òótọ́ lẹ sọ kódà nígbà tá à ń bọ̀ lọ́nà ọjà lánàá mo ṣàkíyèsí pé wọn ò fẹ́ràn obìnrin pọ̀. Hmm. olórí fìrí kókó fìrí hmm? gbogbo ohun tẹ́ bá ti fẹ́ ká ṣe ohun la ṣe tán àti ṣe. ẹ ṣe tán àti ṣe ló dáa fún ọ ẹ wo a jẹun lájẹpẹ nǹkan kan mo wá fẹ́ kẹ́ ẹ bá mi ṣe báyìí sẹẹrí hmm. mo ti ṣètò ibi tí wọn mọ gbé ẹ̀yin lẹ wà lọ bá wọn báyìí ẹ béèrè jíjẹ mu mọ wọn oh. ó yẹ yín ẹ jòdì sí wọn ẹ jòrò ẹ jújú ẹ jàyà ẹ jẹ́ kí gbogbo èso mú wọn lókèlókè ó yẹ yín aya mi ìwọ lẹni àkọ́kọ́ tó bá ń lọ bá wọn ó ṣàlejò ó rẹ́rìn sí wọn ó béèrè tí wọ́n fẹ́ kò sì kọ́kọ́ bá ń sí wọn lálejò mm. so ti yọ. o jẹ́rìí mi ọkàn. o jẹ́rìí rẹ̀ rẹ̀ mi. <laughs> mo kàn yín lára tán. kó o yí sí wọn lọ́tún kó o yí sí wọn lọ́sí o yóò dáa fún ọ agbọ́n rèé. nígbà tó o dúró lé lórí báyìí kí ló fẹ́ ṣe fún ọ sọ́dọ̀ tó wà nílẹ̀. ẹ dákun ẹ̀yin náà lẹ lè gbà mí ẹ dákun ẹ gbà mí ẹ ránkálẹ̀ bóyá tẹ bá tún bá ń bá àwọn ẹlẹgbẹ́ mi tó kù sọ̀rọ̀ bóyá àwọn ajẹ́ dáríjì ti retí lánàá. ọ̀rí ọ mo lọ rẹ ní bọ̀ lọ́rùn. náà èmi náà wa tán kó lù kó gbogbo dání. èmi rè rè o sì àbí mi pé bóun náà ṣe ń ṣe mi gbogbo wa lájọ ní wọn jẹta ṣe mo o. ẹ tó fẹ́ sọ. mò ń kí. ẹ ẹkùsẹ yóò ti rẹ̀ yín o. ẹ ṣe gan. ẹ ẹ ọlọ́mọdé arẹwà hmm? dákun jẹ́ ẹ̀rí o dákun ẹ má bínú kò ní pẹ́ mo kàn fẹ́ bẹ́ẹ̀. èmi àbáwọn. ẹ òun hmm. ìwọ ni mò ń bá wí. ó ní ìwọ ni. ẹ jẹ́ ẹ̀rí o jẹ́ ẹ̀rí o. ẹ dákun hmm. mo pẹ́ o ọ̀rẹ́ mi. ẹ dákun yóò wá báyìí nìsín fẹ́ gbọ́. níra sókọ rẹ ń fún mi lẹ́ẹ̀kan sí. boríọlá ni. boríọlá. ah boríọlá ó kọ tó rẹwà tó dùn gbọ́ ó kàn sì ń dùn mọ́ mi létí ń sì ń dùn mọ́ mi nínú mi wá ń dùn <laughs> kọlúbọ ló kọ mi àgùntàn ṣé wìlà ayọ mẹ́rin kọ dáná rú hmm, olórin ni mí èrè la máa ń ṣe <laughs> <laughs> látìgbà tí mo ti wọnú ìlú ni mo ti rí ọlọ́ọ̀kan tí mo ti gbá tiẹ̀ àmọ́ mo fi ẹ̀jẹ̀ dúdú sínú mo tún tọ́ funfun bọ́ta ni mo fi ọ̀pá mọ́dúró ọjọ́ òní <laughs> nítorí olórí ibú wà nù wa lára àwọn tá a jọ wọ̀ lóhùn wèrè ní kò gbọ́dọ̀ fojú kan mi bójú ló ṣe ràn ní bígbà tí ilẹ̀ ọ̀ṣun tí ọkọ̀ tan náírà ẹ̀ bójú ló ṣe ràn rí wọn á pé ń bá yé wọ jẹ ni mo fi gbẹ̀yìn wá báyìí <laughs> ó ti yọ sórí mo gbádùn ẹ̀ gan ah mo fẹ́ràn ẹ̀ gan mo fẹ́ fi ọ sílé ni ẹ fẹ́ mi. Ọlọ́run. Ah, èmi ò tí ì ṣetán lé ọkọ. Ah, ò tí ì ṣetán èmi náà ò tí ì ṣetán <laughs> bí mo ṣe tí ì ṣetán lèmi náà ò tí ì ṣetán sọwárí gbà tí wọ́n bá fi ṣetán báyìí èmi náà ò ti parí ní tí mo fẹ́ ṣe abájọ ṣetán pọ̀. Ah, ọ̀rọ̀ àwọn méjì dàbí ìgbà tí ẹlẹ́yà rí eégún ni awúráwo <laughs> ó ti gbà. èmi ò yín lè fẹ́ lérè o ṣe náà mo ń fìyàwó tó lé. ah ta sọ bá ń fún ọ ń bà wá jẹ́ nìyí wọ́n ń sorí olórin tèmi yàtọ̀ sáwọn olórin míì tí wọ́n kàn kó bí káàkiri káàkiri o gbogbo àwọn tá a jọ wà hàn èmi lọ́ga gbogbo wọn ọlọ́run tí wọ́n bá rí mi wọn ò lè kọrin tí wọ́n bá rí mi wọn ò lè ná owó ọlọ́run ìkan wá wà nínú wọn tó fẹ́ lágídí torí nàgbọ̀nàgbọ̀n báyìí ó lè padà rí ọ lẹ́yìn kan máa sọ fún òkú lọ́ga kì í sọ̀gá tèmi o ọ ara ọmọ mi ni mo kàn fẹ́ràn ẹ ni mo ṣe mo ṣẹ́gbẹ̀ẹ́ só ti yọ. <laughs> oyè ọ sórí tí o kò ná mi ní nǹkan kan láti bọ́ lodò kí n pọn mi kí n fagbè pọn mi kí n gbé wá sínú ilé ìwẹ̀ fún ọkọ wẹ̀ kọ sára nídìí mo mọ tọ́jú òbí jù. ọ̀dà ìbílẹ̀ wá dé sí. ọ̀dọ́ gbajúmọ̀ kan nù lóyìn náà ni kọ́lé oṣó ọmọ kọ́lé oṣó ọ̀dọ́ rẹ̀ la ẹ mọ̀ sí yẹnu ń yọjú sí. ọ̀dà lójú bá wá yẹjú dàkúmọ́jú òun ọ̀yẹ. Ah. ẹ lẹ ẹ pẹ̀lẹ́ o. dùnà ṣé ká gbà bí wọlé tába gba bẹ́ńsà lè tẹ ni. a lè tẹ. ohun tí mo ṣe wọn ti mú ni tẹ́lẹ̀ ni. a wọn náà ni wọn ò sí. àwọn eléyìí. ọ̀gá ọ̀gá. <clears throat> tẹ ń gbọ́. hayi. ewúrẹ́ ń lọ́jà. lágòlè ọlọ́sẹ̀. ẹnu ya ẹ̀ sọ̀rọ̀ sòwò. á mọ̀ dùn ah. ara mi á mọ̀ yá gágá tí n bá ti rí tẹ̀ ń sọ pàṣílù yín ah, àfi bí ẹni pé kò séèyàn tó jẹ́ èèyàn lọ́mọ́ ayọ̀ dà fún yín <laughs> yọ rọ̀ yín lọ́rùn. ẹ wò ó ṣé kìí ṣe pé orin tẹ́ ẹ kọ gbẹ̀yìn yóò wà lára orin tẹ́ ẹ kọ lálẹ́ yìí ah, ahun jọ ni ahun jọ ni tí ó fi dodidi. ẹ dákun mo bẹ̀yìn torí ọlọ́run bẹ́ẹ̀ bá kọ́kọ́ síwọ́ ọjọ́ báyìí òun ni ẹ fi bẹ̀rẹ̀ orin dùn kẹrin wá gbà pé mi gan gan gan gan àtàwọn èèyàn mi àmúra yín lẹ à eh? ń ná ségesège bá fún owó ah! ewé ewé eh, eh, ah, ah, ní ìgbà ní. ní sùn. kọlùbọ kọlù. oya. ẹ má jọ ya o. èmi ni bíga. olúgbọ. ẹ ṣe farabalẹ̀. n tẹ́ ẹ mú dání kékeré ni tẹ́ ẹ bá mọ gbogbo àwọn owó tó dọ́sọ̀dọ́sọ̀ táwọn aráàlú wa ti ṣe é lẹ̀. ẹ pàwọ́ débi pé ẹ fi orí ẹ fi rìn kó ni. bí eré. oya ẹ jẹ́ ká oh, oh, oh. sì ní jẹ́ kínní ìwọ̀n àná ńkọ́ o kó o má rò pé mo mú un ṣe é ṣe é ó wù mí kí n fi ọ ni àwọn ló wù mí kí n mọ tú sí báyìí wo gẹ́gẹ́ pé bóyá kankan sí nbẹ tí mo mọ rí lára rẹ tí mo mórí mi ìwò yìí mm-hmm. tí bá ti rí wò báyìí orí orí orí orí ó sì dàrú hmm. wo mo rò mọ́ màá pé mo tó kì lọ́jọ́ wa bọ̀ ò tí n bá tó kì wọn ò ní máa tẹ̀lé ọ káàkiri kókó sì máa wo gbogbo àwọn obìnrin tí ń bẹnu àbàyí èmi ni mo wò pé àkànjí o wá máa wá máa wá máa tẹ̀lé mi èmi ni ọ̀fẹ́ yín. lẹ́yìn ìwọ ìwọ ìwọ ìwọ náà ni. iye ìwọ náà àkànjí àbákànjí kọ́ ni. èmi náà ni. ọmọ bàbá ẹlẹ́mu. àrògì délé. ní èyí ò bá tiẹ̀ yé ni ṣé gèlè tiẹ̀ ṣé kò tó bá ni lẹ́rù. ẹ dúró dòdòdò bóyá òun wò pé mo kéré lójú mo dàgbà kú o tó bá sì wò pé bóyá mo rẹwà bóyá tí mo dé yìí ni mo rẹwà lọ́kùnrin. orí tí n bá gbọ́ ọmọ báyìí bí ká Ah! akọ̀jí. ẹ á mọ̀ pé akọ̀jí kí jáde ni. akọ̀jí bàbá rẹ kò tó kò tó gbé ẹrù tó wà nílẹ̀. jẹ́wọ́lá. bàbá bàbá rẹ nínú ilé yìí kò tó gbé egbò ẹrù yìí. irọ́ o. Ah, ṣé orí mi ni. ẹ mo rí ọ. orí mi ah. ò tí ì rí mi. àbúrò yìí ò dáa ni. akọ̀jí ṣé àmọ́gbọ́ ọmọ ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ ṣé ṣé ìyá ọmọ gbé ẹ wá gbà mí ilé eléyìí yà wá ah, ah. kí ni ọ̀rẹ́ yìí ló balẹ̀ jùlọ. ilé eléyìí sí mi kọ́mọ lóun ò fẹ́ mi. pé òun ò fẹ́ ọ ìdí inú tó fi gbalẹ̀ tí bá wọn. Hmm. bọ dúró ná ṣé ìwà máa rí kékeré ọkùnrin bí wọ́n máa rí kékeré ọkùnrin tó wá ó torí kó ti kéré ló yẹ kó gbalẹ̀ tí bá dúró ná dúró àdí gàlìgàlì rẹ̀ ń pọ̀ hmm. gàlìgàlì rẹ̀ ń pọ̀ bí ìwò bí àkárìgbò bí òjò kékeré lọ báyìí òun ló lórí gbogbo rẹ mọ. ọgbọ ẹ tafa jẹjọ la. ṣé nígbà tó tẹ̀ ló dì mọ́ tọ́mọ́lára kan fò ṣé nígbà tó ṣe tó dì mọ́ tó fi gbalẹ̀ tí tó ṣe báyìí. èyí tí mo bá ń gan. èyí tí mo bá ń gan. èyí tí mo bá ń gan báyìí. kò ṣe báyìí. kò ṣe báyìí. kò ṣe báyìí. ẹ̀dùn ọ̀gbọ̀n ló ń gbọ́ lọ́dọ̀ wọ̀. ẹ̀dùn bó ṣe lọ́jọ́ nínú tó gbá ikú àbàbèjì tó bá létí àní ẹgbẹ́ tó bá ṣe sẹ́yìn tó fìyà jẹ ọ́ ó lù ọ́ pọ̀. ṣé wàá fẹ́ fìyà jẹ ní ní báyìí. èmi lè fìyà jẹ ọ́. ní báyìí wọ́n wá pe àwọn akọrin wa alárìnká jesters wọ́n wá kọrin fún wa hàn yín lónìí pẹ́pẹ́ yọ pọnmọ ẹ má bọ̀ ẹ bá mi fún ọ látẹ̀wọ́. bílẹ̀ san bí o san. àwọ̀ láti mọ. ok now wọn kò fún sórí tèbù. ó ti wọ̀ wá lójú. wọn kò fún sórí tèbù. ó ti wọ̀ wá lójú. tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí láti jóni jẹkújẹ sọ ẹgbẹ́ yánrìndìrìn ẹ mú kó lára iṣu ghana ẹ̀bá ibo tàwùsá ń jẹ tó ń Hey, hey, hey, Come down, come down, come down, come down. Ni mo ṣe ní alárin kàǹkì yín o. Eh. Ah, ah, ah, alárin kàǹkì yín o. Eh. okay now eyín yín ò ní jóná mọ́lé ẹ̀yin fúnra fúnra yín ò ní jóná mẹ́yìn àpàdà sí burúkú ò ní tọ́ sí gbogbo wa. Calm down, calm down. Okay now. Yes, guys. Hi ok now ewúrẹ́ ń jẹ kókó. lábúlé ọlọ́sẹ̀. ẹnu ya ẹ̀ sọmi sùúrù ọ̀hẹ́ ẹnu ya ẹ̀ ń jò ó. ẹ kú iṣẹ́ o mo kí yín nísìnyí á wàá pe àwọn oníǹkan tòní àtàwọn èèyàn rẹ̀ kí wọ́n wá fi ẹsẹ̀ rajó kíjọ́ wa mọ̀ pé wọ́n jó òun ẹ alàgbà àkọ́lé ojó ọyẹ wa fi ẹsẹ̀ rajó náà ẹ̀yin alánìkájà stars ẹ bá mi kọ ni tọ́tọ́ dàn jù yí tẹ kọ́kọ́ kọ ni kọ́dàn jù lọ o ọ̀yá ẹ má dòṣà kò ní yín o. hayi ewúrẹ́ jẹ̀sùn lọ́jà agboolé ọlọ́sẹ̀. ẹnu ya ẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀. ńláńlá ẹnu ya ẹ̀ wújọ. ẹ jẹ́ ká jọdún bí ewúrẹ́ mẹ́ mẹ́ mẹ́. I got dum kájọ bí ó wí ajá gbogbogbò gbogbogbò. ẹ jẹ́ kájọ dún mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́. ṣàjọ̀dún bíi ológo. ẹ jẹ́ ká jọdún bíi ẹlẹ́dẹ̀. àjọ̀dún mẹ̀mẹ́. baku baku wẹlẹ o. òsìkà o òkò bí ẹsìn dà sílẹ̀. kí mo rí àbójú mi á ń tàn mí jẹ ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ooo ẹ gbà mí ooo ah, àwọn ìwọ wa lè yí adamọdẹrọkọ ah, làwọn eléyìí ni àbádàmọdé yìí ẹ gbà bí wọn mọ sí wọn mọ ẹ gbà wọn mọ ń dẹ wọn mọ ń dẹrọkọ ọmọ mi dà ọmọ mi dà nǹkan kan ẹgbà mí ah, ah, ah. ẹwọ bí wọ́n ti ń dowó ẹ̀jẹ̀ bọ́kọ mi lójú kù sí nǹkan kan mo sì ń sí kò wo bí ẹgbà mí irú ìlú èwo wa lè yí torí ọlọ́run kójú ọmọ rí bí gbogbo ara lóògùn aláti tètè kúrò nílùú ìlàrọ̀ ọ̀la kíákíákíákíá ẹ wò ẹ bá ní ẹ bò lójúmọ́ o ẹ má fọwọ́ sí i lójúmọ́ ẹ má fọwọ́ sí i lójúmọ́ ọlọ́mọ bàbá ṣàánú mọ̀jà kú òbí láyọ̀ mọ̀jà kú òbí láyọ̀. àmàlà ló dẹ̀ rán lórí o ẹ sọ́ra mò ń tẹnu wọn. ẹ̀fọ́ oríṣiríṣi ló yẹran ká o ẹ sọ́ra bóyá mò ń tẹnu mọ́. ẹni òro wípé o lè jẹ̀fọ́ o àwọn ló. ti rógo lọ́wọ́ bèlà mo ti rógo lọ́wọ́ bèlà o. ṣe ìta kàwó tán káwa túpọ̀ ara wa tátùn kó omi làpọ̀ ara wa o bàbá ilé báyìí ń tàn ó tẹ̀ sínú o. ẹ mọ sọ̀rọ̀ jìnnà béèyàn bá lè dánrú rẹ̀ wò ó jà tàgé ló lè ní. àwọn èèyàn jalè ẹ sì mọ bí a kù sí. n bá tiẹ̀ dánrú ẹ̀ wò ó sórí ibu. bẹ́ẹ̀ni ẹlẹ́dàá ogun dè ẹlẹ́dàá kẹgùn gbé wọn pọ̀ lọ bẹ́ẹ̀. àwọn èèyàn jalè. yé yé yé. ah ah kí lè lè ẹ̀jẹ̀ ló yẹ kó gbé alùpùpù ń bẹ. èmi àdúrà yẹn yọ ní sùúrù jáde. ṣé kò sí ẹ̀jẹ̀ lára gbogbo wa tẹ́lẹ̀ ni. Ah, ah. Ah, àbí tí wọ́n bá bímọ tuntun sílé ayé ṣé é pèsè pé ẹ̀jọ́ tẹ̀lé wa látọ̀run. ó wẹ́lẹ̀ tí wàá dọ̀wọ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ rí nǹkan ni. ẹgbẹ́ nu sọ̀rọ̀ jáde ẹgbẹ́ nu sọ̀rọ̀ tẹ́ bá ti rí nǹkan kékeré báyìí tí máa mú ẹ tí máa mú n ti bá yín káwé lè mọ. ẹ máa lọ máa lọ òsì nínú bẹ ò ní pè bẹ òní níbi kan ti wò yóò lè jẹ kí wọn fẹ dán àwò ni. ẹ já ma owó ìní owó ìní owó ah, ah. ìgbégún gan níná ni. ẹ ǹlẹ́ o ah, ẹ̀yà múlùú bàbá. bàbá o ẹ gbà yìí ẹ mọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alẹ́ àná ẹ fọmọ yọ o sórí ẹ ń bá rírun gbogbo ẹ̀yìn kínní tọ́mọ́ lòun ò rí yàn ó ń tọ́ òun ò rí nǹkan kan. àwa tó ti ṣeré. ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ àbúrò mi bímọ. ọlọ́run ó sì wò. àmì ẹ àmì ẹ ṣeun ẹ rí bẹ́ẹ̀ ṣe dánilárayá ń jọ torí ẹ ni mo ṣe wá. mo fẹ́ kí wọ́n mọ̀ pé mo ní àwọn olórí táyé mọ̀. <laughs> owó wa ti wọ́n o ọmọjà ti kú yẹn ti ń rà ẹ̀ náà ti ọ̀pọ̀ ìyá wà tẹ́lò báwọn. Ah, ẹ wo bàbá ẹ náwó ẹ fún wa ní àpò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. bẹ́ẹ̀ni a lè dín a lè dín láyé yìí. Ah, àpò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mo fi àpò méjì kún. Ah, ṣé wàá rí bàbá bí bẹ́ẹ̀ mọ yèèyàn yìí bẹ́ẹ̀ mọ yèèyàn eh. wọ́n mọ èyí kárí ayé. ẹ wá mọ̀ gbọ́. tí wọ́n ń ṣèlérí kan fún yín pé tàbádọ́dọ̀ yín á kọrin sí èrè akọrin dànù akọrin ṣòfò. akọrin dànù kó lọ. tàbí gbowó lórí rẹ filẹ filẹ filẹ. ẹ mọ̀jọ ọ̀dà pọ̀ mọ́ra ọmọ ìjà yín ni. ẹ̀yin ẹ wo bójú bá yẹjú ẹ mọ̀jọ wọn yẹ wọn o. ẹ má jankulẹ̀ ẹ dákun o. ẹ dákun bàbá mo ní ọ̀dọ̀ yín. ńlá gbọdọ̀ kò ní alùbàtà. tó sì díẹ̀ ní. ẹ yé yẹ ọlọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ẹ ṣe wo. ọlọ́wọ́ jìnnà sílẹ̀ kọ́wọ́ yìí. ẹ ra o ẹ lẹ́ o. Ah! ẹ̀dá eh? lọ jẹ́rìí yìí káwa mọ̀ ká. Kamilu nù. ẹ̀dùn ẹ wá o sẹ́rí ẹ̀yìn owó tí à ń lù yìí kò jẹ́ kí ọpọlọ wa pé a mọ̀ tá o ṣe mọ̀ pé bàbá òun hmm. títí tó fi lọ a ṣàlàyé pé ọkà iye báyìí là á gbà o mọ ah. ọ̀ọ̀lẹ̀ báyìí là á gbà o. ìlú tí ẹ bá ti fẹsẹ̀ yín tẹ̀ tí àgbà bá bílẹ̀ sàn. bílẹ̀ sàn. kí ló ń ṣe àyìn kí ni wọn ò ní ṣe kí ni wọn ò ní ṣe ah, ah, abánigbélé mọ́mọ́ wa ẹni ọ̀tá ẹni ni ṣé wo rí pé ń gbà tá a débi ijó lánàá sórí pé ń gbọ̀tọ̀ ya n ò dùn mọ́ ni mò ń ṣẹ́jú mò ń ṣe mú sí ọ owó òwò ọ̀dọ̀ mi owó owó owó bára ti ń ṣe olúwa rẹ̀ ọwọ́ àní pé kí mò ń ṣe ní kí ni wọn ò ní ṣe. obìnrin obìnrin ah sẹ́ẹ̀rì obìnrin tí ò bá jowú ọmọ màá ní ọbẹ̀ rẹ̀ ò lè dùn àṣẹ lóòótọ́ ni mo ti mọ tí ń sìn sí ọ n ti ń ṣe ọ ní pé ibi tá a ti lọ lè ṣe ń bọ́mọgé ṣe pọ̀ ń bẹ̀ bóbìnrin tí wọ́n pọ́n dòdò bí wọ́n ṣe pọ̀ ń bẹ̀ ìní ń bá ọ lẹ́rù ìní ń já ọ láyà ah, ah! nígbà ń bá fi irú rẹ̀ ilẹ̀ tí bá wà ń lé àwọn ọmọ míì kì í ṣé kí dákun kí ni wọ́n fẹ́ ní tóní irú ẹ̀dá wo lọ́lọ́run fẹ́ dá wọn tọ́lọ́run ò dá ọ wò ó bílẹ̀ san mẹ́nu kó ń bi eléyìí pa eléyìí tì kó mú nǹkan míì sọ. Ah, ọmọ sí o kí ni kí ni à ń gbòòrò mọdìyẹ rẹ lọ́wọ́ ọkú ó ní wọn jẹ kó ń ra àtàn lọ jẹ kí n tèmi àtobìnrin tó ń wo <laughs> ṣé wò rí kankan lánàá ni. lọ́jọ́ kọ ara ẹ. dúró hmm. ná hmm. ẹ̀dá hmm. lánàá gbogbo owó tí wọ́n ná ṣé wò ráwọn ìbúra láàrin àwọn tí wọ́n jókòó ni ṣé wo ọ̀rẹ́ bọra láàrin wọn ni. fẹbọra lẹ fẹbọra lẹ jọ láwo mọ fẹbọra lẹ wo ibi tá a tún ti ń kawó ní ìsìn wọn tún ti kówó eré mi wà. o tún ti gbà. bí lè san wo gbàgbé lẹ́yìn jàre àwo à níbi kankan tá a rè o ibi tá a kù sí ńlá ti dé ah wọn náà wo ẹnu bàtà wọnú ìlú yìí wọn tá a ti rí i ó tún sọ jùlọ tá a ti kúrò lọ́lọ́wọ́ já faramọ́ àyìn sórí ń pa tó lóbìnrin dé tó bẹ tẹ́rù ń bá àwọn àlùjọ̀nù àwọn ẹbọra tó lóun rí ìwọ ló mẹbọra tó ń rí ìwọ ló mọ àlùjọ̀nù tá à ń rí àbí gbogbo bá ṣe wà lójú agbo sórí kémi ò kọjú sóbì nǹkan kan bẹ́ẹ̀ ni ṣé bó rí pé iṣẹ́ tá a gbà láàyò tá a yàn láàyò iṣẹ́ lèmi ń ṣe ìrìn tẹnìkan kan ro a sì pawó kìtì ilẹ̀kùn níwọ̀n tó yẹ kó jókòó tí wọ́n ń bẹ̀rùn kọ́ kẹ́ mọ́ ọjọ́ káwó. ìjọ eh. ọmọ rẹ lè gbogbo àwọn tí ń bẹ lójú agbólánu rẹ bọra níyàn eh. gbogbo owó tí wọn ń náà ẹ̀jẹ̀ ń bẹ lára rẹ èdè ìjọ ọmọ rẹ lè. owó fẹ́ bọ́ra fàǹjànú lẹ̀ jàǹfàǹjànú kò fẹ́ bọ́ra lẹ̀ wó. jámọ̀ lò àárín lọ bẹ́ẹ̀ jámọ̀ lò bẹ́ẹ̀ wo ibi tá a ti ń kawó ń bẹ̀ nísìn ilẹ̀ lomi tún ti gbére fún wa tó jẹ́ pé eré owó sì tún ga gọbọi jámọ̀ jayé ti àlọ́ ọlọ́run ti kọ̀dí owó sí abáyé tábà wa mọ̀ lò àwa là ń tẹ̀ ó mọ̀ pé èmi rẹ lólórí ẹgbẹ́ ìwọ nìyàwó mi èmi lọ̀gá àwa méjèèjì ni níta bá sì kó dọ́ńbì àwa náà láyànnà náà lè oníkà ó gbàgbé lẹ́yìn gbàgbé lẹ́yìn ó mọ tí mo fẹ́ ká ṣe nísìnyí gbómi oúnjẹ kaná ká jẹun ká tó lọ sọ́dọ̀ ah, eh, bàbá kọ́lé ojú. ẹ̀dàjẹ́ a máa lọ látún rere gidi ṣe ń bò mí ibi táwa yìí ọ̀dà oh. ibi táyé tára ń sọ fún mi ọ̀dà tí mo rí lójú agbo lánàá wọn ọ̀dà. ẹ eh, wo èmi ò níbi gangan tí ń rèjà rí mẹ́nu kó ń bi eléyìí o ó ah, ti látẹ̀mọ́jú jáde wo já máa lo bí ìbẹ́ já máa lo bẹ́ẹ̀ ó kò ah. sí bí gbogbo nìṣe wà ah. ọkàn rẹ ni ọ̀dà àwọn obìnrin tó rí ní ń bọ̀ lẹ́rù eh. kò sí wàhálà eh. wọn ò lè gbà ọmọ mi wọn ò lè gbà mí mọ́ ọ lọ ah. ǹjẹ́ lọ gbómi kaná kó dáná ọkà já ẹ. ẹ̀dá ó rẹ̀ bá lè yín. ẹ̀dá ẹ̀ hmm? eh. mo máa ń sọ tèmi báyìí mo máa ń sọ tèmi. ẹlẹ́gbọ̀n o. ká má pààrọ̀ <laughs> ẹ mọ̀ òkìtì ta àfi bí àgbérákò pọ́nlá pọ́nlá pọ́nlá pọ́nlá ẹ wa látọ̀run ni. ẹ ó ga ó ga iṣẹ́ orí ni ni kò sì sí fẹ́ bọ́lọ̀ ń ṣe èèyàn gbà náà ni. ṣe nípa ká dẹ́rìn pòṣónú nípa ká ṣàwàdà káwọn sì máa tọ́ ara ọlọ́run ọba ló fi sẹ́yìn wá. Hmm, ẹ wo ọlọ́run ò ní lọ́wọ́ yín. àṣẹ àṣẹ àṣẹ. ẹ gbìyànjú. ẹ ṣe náà ọlọ́run wà pẹ̀lú náà. kí n ẹ eh, ẹ dákun ẹ má bínú mo fẹ́ béèrè nǹkan ni o ṣé inú ìlú yín tá a wà yìí ẹ dákun ṣé ìlú àwọn àlùjọ̀nnú ni. kí mo gbọ́ tó jáde lẹ́nu ẹ̀. Hmm, rárá eh, kódà gan eh, wèrè tó sọ fún mi ó sọ débi pé ibi ìnáwó yín tá a wá tá a ti wá bá yín ṣayẹyẹ ìnáwó yìí pé àwọn àlùjọ̀nnú ń bẹ lójú agbo àlùjọ̀nnú ní náwó fún àwọn àní àà. Ah, ah. ẹ pariwo pariwo pariwo ah! a gbọ́dọ̀ tá a fi lọ náà takọ́sí ọlẹ́nu tó lórí láyà tó wá sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ níwájú mi ládùúrò rẹ tá a ṣe yín táyì tó jẹ́ pé ń gbà tẹ́ ẹ̀ wọnú ìlú ìwá ọwọ́ lásán lẹ mú wá tá a sì gbìmọ̀ràn àti kọ́ láàtọ̀là pé ẹ̀ kókó ìlú wa yìí àṣẹ ìṣòro olókùnrin fi dúpẹ́ lọ́wọ́ ẹni ah! ládùúrò owó tá a ná fún yín ó tẹnu tiẹ̀ jáde pé àlùjọ̀nù ló pọ̀ lu tiwa ẹ kì í ṣe bẹ́ẹ̀ mọ́ bínú wọ́n sọ ni bẹ́ẹ̀ sì ṣe sọ mo ti bá wọn jà mo bá wọn fa wàhálà ẹgbẹ́ àà ah, ah, ṣẹ́fẹ́ dàrin wa rú ni lẹ́yìn tó yẹ pé ń fẹ́ ti adénú níta bá fẹ́ bá àní tí béèrè tí ó ti ṣe fún wa ah, àwọn ayé àwọn ayé ò mọ̀ dá àwọn ayé ló sọ káàdà fàyè kò ní yí ayé tó sọ fún ọ ayé ayé tó sọ fún ayé ò ní sún ọ ayé náà ni ó mú jẹ. kò ní sún ọ ẹ má bínú ẹ má bínú torí Ọlọ́run. ṣé nígbà tí wọ́n náwó fún ẹ̀yin ẹ lajú ẹ rí àwọn èèyàn tí wọ́n náwó fún yín. pé mo rí wọn kú. ẹ̀wọ̀n èèyàn kí wọ́n ló tún kù. wọ́n fẹ́ dàrin wa rú ni wọ́n fẹ́ gbàjẹ́ lẹ́nu èèyàn ni bí ẹ ṣe ń fún wa lówó òun ní í ṣe wọ́n ṣé ká wá kúrò ń bi ire oríire ká wá lọ ibi tí ò dáa ni. wo wo wo wo ìfẹ́ rẹ tí mo ní ni o ìfẹ́ rẹ tí mo ní ni o bí ẹni bá dánwò èrè ìwé ẹ ó ṣẹ́ o kódà bẹ́ẹ̀ fọ́ bá dánwò ìwé ẹ ó tu o. Ah! etí rí táwọn fi ohun tí òdà tẹ́ fi lọ wa kí ni wọ́n ń pè lájẹ kí ni wọ́n ń pè lémèrè kí ni wọ́n ń pè lálùjọ̀nù. Ah! nínú gbogbo olúwa ìbò ṣe dáa tó yìí sọ àgbègbè tẹ́lẹ̀ ti dé tó lẹ́wà tó lùwà yìí. kò sí obìnrin tí mo ṣe máa rí wọn báyìí àtobìnrin àtọmọdé àtàgbà gbogbo wọn lẹ́wà ni tí mo fi sọ pé lù gidi rèé. Ah! kò sáburú kò sí láburú má bínú ni wọ́n fi lọ́ọ́ ni eh. ẹ sọ fún ọlọ́run pé àṣemú ló ń nú ọkọ̀. kẹ́tì ẹ̀sìn máa wo ọ̀tọ̀ ni tí mo bá wá tẹ́lẹ̀ o tí ọ̀rẹ́ yín tí o wá sóbi ìnáwó yín ní ìjọba ẹ̀sìn ìnáwó òun òun ló ti fún wa lówó ipá bóun ṣe ní ọ̀túnla òní o mo wá ní kí wọ́n sọ fún yín pé ẹ kẹ́ bá wa dúpẹ́ wọn o. àwọn èèyàn mi pè é sóde wọn kó owó fún yín. ọ̀dà àṣìyẹ mọ́. a ṣe o. mo lá àṣìyẹ mọ́. jẹ́ àṣìyẹ mọ́ jẹ́ àṣìyẹ mọ́. ọ̀gbẹ́ni babalẹ́gun babẹ ní ọjọ́ bí ọ̀bàjọ́mọ́ wọn múni sí ni àṣìyẹ mọ́ ẹ mọ̀ jà ṣe báwọn ẹ mọ̀ jà ṣe báwọn ẹ mọ̀ jà wò ẹ mọ̀ gbàjẹ́ lẹ́nu wa. ẹ mọ̀ gbà mí ebi wọn lo sọ jáde ní ìsìn ìpàjẹ́ ló bí wa àjẹ́ ló wù àdàgbà àtọ̀ ńlá ti mẹ́yẹ wá ẹ fi alẹ́ ẹ sì gbàlú tí ò lájẹ lọ àṣìẹ mọ́. ẹ má bínú ẹ má bínú torí Ọlọ́run ẹ wò kí sì ṣe bẹ́ẹ̀ ẹ má bínú èmi náà ṣe èèyàn bẹ́ẹ̀ ẹ má bínú. tí ì bá ṣe pé mo wo tiẹ̀ pé ìwọ nìkan ló lájò láàrin wọn ni n ò bá jẹ n ò bá lé onílẹ̀ ẹ̀ bá mọ̀sọ̀lẹ̀ yìí. ẹ má bínú. ọba àwọn sọ̀rọ̀ ẹ̀ mọ́ o ti yé mi ẹ bá ń bẹ̀ wọ́n kí wọ́n má bínú. wọ́n ti gbọ́ ti gbọ́ bàbá láǹjọ. ẹ ṣeun ẹ ṣeun yìí ní síbẹ̀ máa ń jọ mi. àwọn mídìmídì tó kù tí ẹ fi ṣe ara yín lálejò sí wọ́n ti ṣètò ẹ fún yín. àwọn ti fún wa lówó wọ́n ti fún wa ní gbogbo ohun tá a fẹ́. ẹ káàbọ̀ ẹ ṣeun. Hmm, àwọn ò sì ti a fún yín. ẹ ṣeun ẹ ṣeun ẹ bá ń bẹ̀ wọ́n o. fìrìfìrì kókó kókó kókó fìrìfìrì. kókó ara ẹni o yóò dáa fún yín ǹjẹ́ ẹ gbàgbọ́ pé àwọn ọ̀gbà àgbà tá a ní ká ṣe lóore wọ́n mà ti ń fura pé abara méjì mà níwà bẹ́ẹ̀ wọ́n gbàgbé ni ṣé wọn ò rántí pé ẹ̀jẹ̀ àjèjì la fi ṣe tutù ìlú yìí ni. tó bá rí bẹ́ẹ̀ àṣẹ mi rèé tílé òní ò bá iṣu mọ́júmọ́ ọ̀la gbogbo wọn pátápátá ń gbọ́dọ̀ dẹ̀rẹ̀ firifiri kókó kókó wá firifiri. omi. Ah. Ah. Ah. àyà mi orí mi ti á dàrú ṣé ká sọ pé ìrí nǹkan kan ó kàn dàbí pé ọkàn mi ló lọ bẹ̀yìn torí ọmọ yìí náà ni àpò onínú ẹ̀. mọ́bìnrin hùwà tán fi lóúnjẹ owó ló mọ́ ọkùnrin dènà dẹgbẹ́ nídìí ọ̀rọ̀ rẹ o. kẹ́yìn òkú òun látàárọ̀. kó ní òun lọ rèé ṣègbọ̀nsẹ̀ kó sì mọ́ wọlé ti sìn nílùú òòlù. Ah! tọ́dọ̀ mi rẹ máa mi sọ o tọ́dọ̀ mi rẹ kẹ́hìn má sọ̀rọ̀ lọ títí wọn ẹ̀kẹ́ olú má bẹ̀rẹ̀ ẹ̀kẹ́ olú má bẹ̀rẹ̀ ìjẹ̀bú má bẹ̀rẹ̀ ní ònìyàn sọ fóun jáde náàárọ̀ kùtùkùtù sọ fóun fẹ́ láṣẹ̀gbọ̀nsẹ̀ nílùú onílùú ti dà yẹ́ ìpadàbọ̀ èyí padà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ó ti yé mi mo mọ̀ sọ fọkọ olúbọ̀rún máa tẹ̀lé kọlùbọ níyẹn jáde ó má dé etí odò lọ́dọ̀ obìnrin ọkàn mọ́ sọ fún dídín wẹ́rẹ́ láìka obìnrin àgàgà ìwọ kò ti rí ìwọ àì tètè rìn ṣe ẹ̀ ti tán ìwo tí báyìí rẹ̀ jẹ́. kọ́lọ́ ń gbé alékè díẹ̀ mọ́ gbọ́nu gbogbo tó sọ. máa tan rẹ jẹ máa bá yàrá kí ebi nípa ìmú òṣè wáyé. yẹni ẹ wo. ẹ bàbá ẹ ni. ẹ má kú àtàárọ̀ kẹ. ẹ mọ̀ lẹ. ẹ pàrìpà ẹ ṣiṣẹ́ àkìrè. ẹ jẹun ní. bí àtẹ̀lẹ̀ burúkú ti ń bẹ lẹ́nu rẹ. ẹ yẹ àríwẹ̀ o èdè àwa kan nílẹ̀ yìí. ẹ bá rí bá. òun rèé o àmàlà rèé o àmàlà òní ọ̀tẹ̀ náà kókó bẹlẹ bí tuntun fọ etí rèé o. ẹyin àmàlà rèé o kọ́lọ́ dáhùn kọ́ bá ń lọ́rẹ̀ mí ìyá yìí ni. ọ̀n lẹ́dẹ̀dẹ̀ wo ni ọ̀rẹ́ ni rẹ̀ sọ̀fọ̀ o gbọ́dọ̀ fọ màá rẹ́ náà pé pé òye. ìtẹ́ yìí náà yìí àtàtà tuntun ìtọ́ ọbú. sáwa nítorí ẹ̀ pín ọbẹ̀ báyìí ká pín ọbẹ̀. kó ní ọ̀ma fẹ́ aya gidi aya ìdárò oúnjẹ kó ní ọ̀fẹ́ nítorí àmàlà rò ń tẹ̀rí kò bẹ̀rẹ̀ bí tètè. ẹran rèé lè mú ntọ́ lọ́ra rẹ. alagogo òṣèlú máa mú iṣan ó nìyàn máa jẹ ẹran ṣe pọn mọ̀rẹ́ níbẹ̀ mi láì kiri ẹja rẹ. gbogbo ẹ̀ lóye wọ́n bá gidi jẹ́ ni mm, ìyá kú dànù. Mm. Mm. ń bọ̀. kó bá sọ fún òjẹ ni kó sọ fún òjẹ ó ní sọ fún inú romi ẹ eh, eh, máa jẹ di ní ẹ̀tàn èmi ò jẹ́ sọ ibi tí ń pa mi. Eh èmi náà yé mi ah! ìmọ̀ àgbọ̀dọ̀ kú o. Ah! Eh, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀kẹ́ olú. ọlọ́jọ́ mi kú o eh? ọlọ́jọ́ mi kú. kú borí jì kí ló ṣe. Ah! ìjẹ̀bú ìjẹ̀bú. kí ló dé kí ló pariwo. Eh? bílẹ̀ san bílẹ̀ san. bí ọ̀sán. bílẹ̀ san. bí ọ̀sán. àárọ̀ ìyàwó láti mọ̀ kí ló fi ṣe wọ́n. kí ló ṣe wọ́n ẹ gbà mí ah, èmi mo ṣe é èmi mo ṣe é àbí ah, tí mo fún wọn jẹ rè èmi ni mo ṣe é èmi mo ṣe é mo jẹ èmi mi mo ṣe kò tí níbi ẹ gbà mí sọ sọ sọ orí tí mo sọ fún ọ báyìí sọ orí tí mo sọ fún ọ mo ní àwọn atẹ́kùn burúkú tí ń fẹ́ lu ọba láàmú mo ní bílù ìṣẹ́rí mo ní ọba láàmú mo ní ọjà kú ònú lu yìí ó máa rántí mọ̀ mọ̀ máa rántí mọ̀ pé owó ní bẹ́ẹ̀ owó ń bẹ́ẹ̀ sórí nísìnyí sórí bí wọ́n ṣe kú báyìí ha ẹgbàá mi wọ́n tún kú wọ́n tún gan wọ́n dúró gan sórí kí wọ́n ṣe kú wọ́n tún ti gan báyìí. ẹ dá pàṣípà tó ọba tèmi jẹ́ po mo ti sọ fún ọ eh, eh, ọyọ pé ibo owó yìí ibo sí owó yìí lọ́wọ́ já kẹsà bọ́bọ́ la lè ṣe wọ́n ní ìsìn. ẹ kọlùbọ̀ nǹkan. bẹ́ẹ̀ ni mi ò ní kọlùbọ̀. tèmi bá mi tèmi bá mi tèmi bá mi bílẹ̀ san. bàbá mi jẹ́. mo kí ọ kú oríire ewé jẹ́ fún ọ oògùn sì jẹ́ pẹ̀lú. ifá ṣe ọ. ẹ lọ́lá tó pọ̀ ẹ lówó bẹ́ẹ̀ lẹ́ sì lókìkí kódà àfiwé òkìkí yín yóò ju ti jòyè ìlú lọ bí ìtọ́ba ìlú ni ó rí. Ah, gbogbo ìlú tẹ́ bá wá fẹsẹ̀ yín tẹ̀tẹ̀ wá ṣe ajé lọ wọ́n máa gbé yín gẹ̀gẹ̀gẹ̀ báyìí ni torí gbémi gbígbé ní ṣàwolóde ẹ̀gbá. E rùmírìrù awòde jẹ̀ṣà olúborí làwòde èdò dífá fún ṣóńṣó ọwọ́ àfi kawó kùrùkẹrẹ àásùnṣẹ́ e bàtà ìlú mọ bá dé màkàṣà jẹ́yàn ló dífá fún kúkú ǹdùkú tí ìṣọlọ́jà aṣú gbogbo olùtẹ̀ bá délẹ̀ ti jẹ́yàn. àṣẹ bàbá. ẹ e sì ní láárí tó pọ̀ bílẹ̀ san fura o fura o ìfura lóògùn àgbà ìfura náà làgbà oògùn bẹ́ẹ̀ ni ṣé o lò sára òun oògùn ni o yóò sì máa fu ọ́ la ìlú tí ẹ bá ti fẹsẹ̀ yín tẹ̀ tí àmì ara bá sọ ọ́ tára bá ti fu ọ́ ẹ má pẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni bílé san sọ ọgbọ́n tí mo wí ẹ gbọ́dọ̀ pẹ́ ń pé ẹ tiẹ̀ wá dúró ń bẹ̀ wá rírú ẹ̀ rí kò gbọ́dọ̀ ju bíi wákàtí mẹ́fà tàbí méje lọ kẹ́ ẹ fi ráyè palẹ̀ ẹrù yín mọ́ ni o. bàbá bọ́ bá wá ju bẹ́ẹ̀ lọ ń kọ́. Ah! ẹlẹ́dàá yín ò ní jẹ́ ọpẹ́ ń bẹ̀ àwọn tó la yín ò ní jẹ́ ọpẹ́ ń bẹ̀ tí èèyàn bá lè pẹ́ nírú ìlú báwọn tára ti fo ọ̀hún ó dàbí ìgbà tí èèyàn fi ojú ọwọ́ ṣiṣẹ́ tọwọ́ amẹ́sẹ̀ tó yí dànù ọmọ pínkọ̀dá àbọ̀dá kéèyàn ò fi gbogbo ọjọ́ ayé ṣe ìdààmú kó wá dọjọ́ alẹ́ tó kù kó bùkélé kí gbogbo ẹ̀ wá parẹ́. ah ìfẹ́ ò ní yárí rẹ̀. ẹ ní rí dààmú o ibi ò ní bá yín o fura o ẹ ẹ sì gbọ́dọ̀ jára yín yàn ọgbọ́n tí mo wí ẹ gbọ́dọ̀ jara yíyan kò jù báyìí lọ. a gbọ́dọ̀. ilé san ilé san ilé san ilé san ilé ò san mọ́. ó ṣe nǹkan tó tó báyìí tó ilé san ilé san ò sì jẹ́ mọ́. ọmọ ọmọ fẹ́ sọ fún ọmọ ọmọ fẹ́ sọ fún ọmọ mi bá sọ̀rọ̀ fún èèkọ́ ọ̀rọ̀ mi kú èèkọ́ ọ̀rọ̀ mi kú ni. bílẹ̀ san. bí ọ̀sán. bílẹ̀ san. bí ọ̀sán. bílẹ̀ san. bí ọ̀sán. èmi rè é mo mọ sọ fún ọ mo wá fẹ́ kó yí ọ ní sí pé ń ṣẹgbẹ́ rẹ ń ṣẹgbẹ́ rẹ rárá lóòótọ́ mo lè jẹ́ ìyàwó rẹ o àmọ́ gbogbo ohun tí wọ́n fi ń jùyàn lọ láyé mo fi jù ọ lọ ń ṣẹgbẹ́ rẹ o so wá rí ìwọ̀nba àṣẹ tí ń bá pa fún ọ kọ́ ọmọ gbọ́ ọ gbọ́ wọn ò pa wọn ò dá lábàá ọmọ ń pa láṣẹ fún ọ ni o yín tí ń bá sọ abẹ́gẹ́ ni. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ ẹnu rẹ dákẹ́ ṣé èmi ló ń bá sọ̀rọ̀ ló ń náwó sí ló ń náwó sí mú ló ń náwó sí lójú dákun bí lè sàn kí ni ń ṣe ọ náà. kí ni ń dà ọ́ láàmú ná lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gàgà sọ ara rẹ sọ ara rẹ. sọ fún èmi pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ṣé wọ́n mọ̀ pé lọ ọkọ rẹ ni èmi ló lówó rẹ ọkọ ló lówó aya olórí ilé òun ló lówó orí fọmọ ọkọ ló gbogbo ilé ọkọ ló lówó orí ọ̀dẹ̀ wọ́n sọ pé mo sọ bẹ́ẹ̀ mọ́ bàbá bẹ́ẹ̀ ọjọ́ kọjú sọ́run. àti dúró dúró bí lè san ṣé wò mọ̀ ẹ́ pé tí àkárìgbò tí ò bá jù gbòǹgbò báyìí lọ ṣé wò mọ̀ ẹ́ pé òun gangan ló lórí gbogbo rẹ mọ ni. ẹ̀ sáwọn tàwọn ni rẹ́mọ̀ ń bí dáàmì náà mọ̀ ta ni tààrà mọ̀ ń bí tààrà mọ̀ ń bí. Ah mílẹ̀ san gbogbo ẹgbẹ́ ti rẹ̀ kú tán tá a wà yìí o bá ti sọ fún mi ṣé tó bá jẹ́ pé o ti sọ fún mi pé ó ní wákàtí méje kékeré ọjọ́ àti kékeré oṣù hàn débi gbogbo ilé. bẹ̀rù ṣe ibi ibi náà mo wò pé kí ro mẹ́ta ọmọ tó sì pọ̀ ní bàbá mi ò lówó bàbá mi ò lówó ṣé ń tún wá wọ́kọ̀ tí ó tún ní lówó náà ni nígbà mo sì ti débi sákùnrin aláàtì sọ pé mo ti ní ọjà. ìtọ́ yìí jáde ṣe òwò ẹnu òwò ẹnu kọ ọbẹ̀ ṣíṣe ìyún ní agbe kọ wá orin tọmọ kọ kí wọ́sà ti wá yàn bíi méjì àbí mẹ́ta kúnra ẹ ṣọ́ra yín dolórin a ọmọ ní burúkú owó wàá gbọ́ lẹ́nu ìgbà tẹ́ ẹ bá ń káàkiri torí òkìkí rẹ̀ ọkàn wọn mọ̀ pé ọ káàkiri tán bá ti ń pè ọ sí ìletò sí ìletò ọ lè délùú mi. Si tí wọ́n bá ń rọ̀jò owó kò rí ntọ́yẹ̀ lẹ́nu lára owó bóyá o rí i pé ẹ̀jẹ̀ ń bẹ lára owó ìwọ kó o má jáyà owó rẹ ni. ọ̀pọ̀ sí lẹ́nu owó owó owó náà wá ìwà wá lọ́wọ́ náà tẹ̀lé ìsinyìí ó ní gbogbo ìyàwó kú báyìí. bí ọ̀sán bí ọ̀sán. ilé ọ̀sán mà ilé ọ̀sán mà ilé ọ̀sán mà àwọ̀ wa ọ̀sán mà mo mọ tí mo fẹ́ kà sí mọ̀jà pariwo jẹ́ àrọ́ra sa jẹ́ àmọ́ mú nǹkan kan o jẹ́ àfọwọ́ àti gbogbo tá a ti ní jẹ́ àfi ilẹ̀ jẹ́ àmọ́ lọ lúwa. bísí jí ọbẹ̀ ń dẹ ọbẹ̀ ń dẹ. ọbẹ̀ ń dẹ ọbẹ̀ ń dẹ lọ́wọ́ ẹ̀ ní. oh, ń dẹ ndende. bàbá mi sọ bẹ́ẹ̀ wọ́n ní bóyá mo jẹ́ ọmọ ṣiṣẹ́ kọ́ mọ́ bẹ́yẹ wọ́n. wo wo. Thank you. Yeah! Yeah! Yeah! Yeah! Bileza. Bileza. Bileza. Bileza. Obende. Ah. Bileza. Iye. Bileza. Bileza. yeah, yeah. Ah. bineza ah. ah. obende obende obende ye bineza bineza ye yeah. nìkan lórí kọ́yọ. jàlá jàlá jàlá ó gbọ́mọ ọ̀hún dé láàyè àmọ́ gbígbé tó gbọ́mọ lé lọ́wọ́ báyìí bọ́mọ ti ṣe é wẹ́ kẹ́sì ń lọ́wọ́ nù. ẹ ẹ bàbá ẹ dákun bí gbogbo ọ̀rọ̀ náà ṣe rí nù. ẹ wá dákun tó yọ lọ́wọ́ ẹ má jẹ́ káyé mi ó bàjẹ́ gbogbo àwọn yòókù ti pàdánù mo ti pàdánù wọn ẹ wá wò ojú kẹrin pa ojú kẹrin rere ẹ má jẹ́ kí lè yóò kú bá mi lọ́wọ́ ẹ ṣàánú mi. gbẹnu sọhùn gbẹnu burúkú sọhùn ayé ẹ ṣe bàjẹ́ báyìí pátápátá ní ọjọ́ kìnínní àná ńgbà tẹ́ ẹ dé tẹ́ ń pa wá lẹ́rìn gbogbo ara kó yín jẹ tá a la yín tínú wọn dùn pé wọn ah, máa pa wá lẹ́rìn àṣẹkùnlẹ̀ fẹ́ pa wá gbogbo tó sì ń ṣẹlẹ̀ pátápátá níyàwó wèrè ti sọ fún wọn ló ti ń rí báyìí ṣùgbọ́n wọn bọ ojú kòkòrò olè ojú ẹ̀ kò jò bọ́ sí àwọn ẹlẹ́nu èèyàn ránran èèyàn ní kó ràn ó wàá fi kó bá rẹ nìkan ó fi kó bẹ́bí àrá ọ̀rẹ́ àwa náà ta tó jára bí okó bá wa pàápàá jùlọ mọ́ tó bí tí báyìí pé kí báyìí lè má sọ nǹkan kan ó yẹ kí n bẹ orí ẹ̀ fógun ni ṣùgbọ́n ilé tóun ó yẹ kò ní kú o ọmọ ọwọ́ ikú lójú ọwọ́ bẹ́ẹ̀ lọ́mọ ẹsẹ̀ ikú lójú ẹsẹ̀. bàbá àwọn ọmọ ti kú lójú ọwọ́ o. kí ni àwo ti lọ. àwo ṣe kí ni irọ́ ni ọbẹ̀ ń dẹ ọbẹ̀ ń dẹ ọbẹ̀ ń dẹ ni. irọ́ ni irọ́ ni irọ́ ni bílẹ̀ sankọ́ a ò rí ah, ah irọ́ ni <laughs> kọlùbọ́ńkọ́ a ò rí kúforíjì a ò rí òkèlè a ò rí jáfójó a ò rí <laughs> irọ́ ni sọ́ọ̀gù <laughs> ẹ̀ irọ́ ni sọ́ọ̀gù ẹ̀ eh, ìjẹ̀búdà a ò rí ẹ̀kẹ́ olúńkọ́ a ò rí kò lè jọra wọn ọ̀bẹ́ irọ́ ni kò lè kú. ó ti kú ọ. kò lè kú. ó ti kú sẹ́. kò lè kú. bàbá sẹ́ gbé sọ̀rọ̀ yín. ṣáàtì ẹgbẹgbẹ kò lè gbé ẹ jẹ́ wọlé. má gbé wọlé má gbé wọlé. ẹ náà tó ń sá fọ́ọ̀mù. èyí ló wá ẹ̀dá náà dòkú rorò pé adìẹ dà ń lóògùn ni wọ́n fọ́ lẹ́yìn lọ́dàjẹ́ tí ń pọ̀ mọ́ jẹ. àmọ́ mo wá fi ń da yín lójú láìpẹ́ pé ọ̀rọ̀ ẹ̀dá nínú ìlú yìí dúndùn lọ́sàn-án ó so lórí ẹ̀. ẹ ṣe balẹ̀ ẹ pẹ́ fún wa. lọ́dà fún ọ. ẹ̀yin aráàlú. a tún ní rí bímọ. àṣẹ o. ẹ má mi kàn o lórúkọ gbogbo òlù èmi fi ń dá yín lójú pé àpamọ́ tí ẹ̀dá yóò pa òun ló ti pa òun. ó ti dàsẹ́ mọ́ ẹ̀ báyìí. bẹ́ẹ̀ni ó ti dàsẹ́ mọ́ fún. bẹ́ẹ̀ni. ẹ má jáyà o ẹ má mi kàn. Hmm. gbogbo bọ́ọ̀rọ̀ ó ṣe jẹ́ a tún máa pè á máa fún létí. ẹ wá má ti ọpẹ́ o. ẹ máa rí lé. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ọlọ́run ṣáàjì wọn rí ẹ̀ báyìí. gọ̀lúgọ̀ tún gbére aládùn dé bá jọ̀dọ̀ wẹ̀kẹ̀ káfẹ́ yín.